rọ̀n ẹ̀rì pé dúró láti jẹun náà ni gbogbo ibi tí dẹ́rẹ́bà bá ti dúró kò fẹ́ dúró fún yín láti ṣẹ̀sìn eléyìí ń bẹnu àwọn ìjàmbá ńlá tó ṣe àwọn ọmọ mùsùlùmí láwùjọ Yorùbá èèyàn máa jókòó mùsùlùmí kò sì ní ṣẹ̀sìn ó tiẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń ṣiṣẹ́ awakọ̀ wọn yẹn ó lè dé tẹ̀sùbá àmọ́wájú mọ́tò kí ni tùmọ̀ rẹ̀ ó lè fi alukurani síbi kan nu mọ́tò kí ni túmọ̀ rẹ̀ tó bá yẹ pé mùsùlùmí bá ní wọ́n ṣé wò ní sẹ́sìn ó yẹ kí wọ́n náà dúró kọ sẹ̀sìn torí pé kú ń bẹ ẹ̀mí ń bẹ lára rẹ̀ lọ́n wa mọ́tò tó bá kú ẹ̀sìn tó kà kún òní ọ̀sẹ̀ kù ṣé dáadáa ní òjò ọ̀rọ̀ náà lọ àìṣe dáadáa tolú ẹ̀ bá nù àwọn àti wọn gbẹ nìkan sínú ọkọ̀ nítorí wọn jẹ́ni tó lẹ́sìn ó tún pàkíyèsí rẹ̀ wábìkan dúró ká fi sẹ̀sìn mélòó gan lèèyàn fi ṣe sọ̀láàtì pàápàá jùlọ olú ẹlẹ́dàá ti ṣe rọrùn sọ̀láàtì tá à ń ṣe rákà mẹ́rin lórí ìrìn àjò oníká ṣe rákà méjì ìṣẹ́jú mélòó ni gbogbo ẹ̀fẹ́ gbà ó pín rẹ̀ ká lò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ ẹ bá lò yùn nígbà míì ó lè jẹ́ pé ńlọlú ẹlẹ́dàá ó fi kọ́ dínà aburú àti jàǹbá kan tí ó bá ṣẹlẹ̀ sí i olùdí ẹ̀mẹ́jà jẹ́ kó bá wa ká wa lọ kú ní kèfèrí tí kì í ṣẹ̀sìn torí ẹ̀ tẹ́ ń gbé àwọn èèyàn lọ ibì kan ẹ̀yin gan ló yẹ kẹ́ kọ́kọ́ máa bí wọ́n pé tọ̀ ẹni tó bá fẹ́ ṣe sọ láti o ibi báyìí láti dúró iye ìtẹ́jú tá a sì fún yín tá a fi dúró nì kẹ́ ẹ má jáfara ó sì yẹ ká máa ṣe nì ọwọ́ á dúró láti mú po ìwọ́tọ̀ nǹkan jù kọ́ yẹ kó mú epo atẹ́gùn ló kọ́ ọmọ àgbà sí mọ́tò ẹ̀ ìwọ́tọ̀ nǹkan jù kí fẹ́ jẹun sí wọ́n yẹ kẹ́ ẹ máa gbé di lọ́nìí epo dùn dúró mu oúnjẹ dùn dúró jẹ ẹ̀sìn ní òwò tọ́ ká dúró ṣe á ó yani lẹ́nu a sì fẹ́ ṣoríire tá a bá kú. ìbákùnrin ọ̀fẹ́ fún wa tí a bá ń pè láti lókèrè zero two eh, plus two three four nine one five nine eight seven one six four six plus two three four nine one five nine eight seven one six four six fún wa tí a bá ń pè láti ìta àwọn adá máa pè ní ìlú nàìjíríà zero eight zero eight zero one six five four one zero zero eight zero one six five four one àwọn nọ́mbà tí olùjá ìbí mi oníbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ wọ́n sọ wípé ọ̀nà wo ni a fi lè dá ibi ń ṣàbòsí lọ́wọ́ kọ́ lórí àbòsí fúnfún. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sọ nínú àdéfì kan wọ́n ní unsur akhaka zaliman aw mazluma ran ọmọ ìyá rẹ lọ́wọ́ báyọ̀ ní ń ṣàbòsí àbọ̀ ni wọ́n ṣàbòsí sí àwọn sọ̀hábà wa dá nàbì sallallahu alaihi wasallam ló kárùn-ún lọ́wọ́ ńgbà wọn bá ṣàbòsí sí ó dùn gbọ́ bó láti wá fẹ́ ran alábòsí lọ́wọ́ ẹ̀ní kárùn lọ́wọ́ bó ṣe pọ̀ ní ń ṣàbòsí àbọ̀ ni wọ́n bòsí agbọ́ kárùn lọ́wọ́ tó bá yẹ pò ní wọ́n ṣàbòsí sí i báwo la ti ṣe fẹ́ ràn lọ́wọ́ lórí àbòsí anabi sallallahu alayhi wa sallam wọ́n ní bẹ́ẹ̀ ti ṣe ràn lọ́wọ́ òun náà ni kẹ́ ẹ dá lọ́wọ́ kọ́ kẹ́ ẹ gbégi dínà rẹ̀ láti rábòsí sí sọ ẹni tí ń ṣàbòsí bákan méjì ni ó lè má máa ti ń ṣe sábòsí ó sì lè dá àmà dáadáa pábòsí ló ń ṣe ẹni tí kò yé pábòsí ló ń ṣe á pè é á bá sọ̀rọ̀ á láyé bí nǹkan ti ń ṣe ti ṣe jẹ́ àbòsí á sì fi yé irú aburú àti àìdá eléyìí ti ń bẹ nínú àbòsí àti kéèyàn kú lórí àbòsí. anábà muhammed sallallahu alayhi wa sallam ó ní ọgbọ́lùmọ́ ọgbọ́lùmọ́tò ní yawm al àbòsí ṣíṣe tẹ́rẹ́ òkùnkùn lórí òkùnkùn lórí òkùnkùn ìní ọ̀jẹ̀ fáwọn alábòsí tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al alábòsí ẹ̀wẹ̀wẹ̀ kò sọ́nà tó lè gbọ́rọ̀ tí ò ní tẹ́ yọ tẹ́ láyé yọ tẹ́ lálùkìyàmà ẹ̀gbọ́n tó lọ ẹlẹ́dàá sọ ni oníyá ibadi inni harramtu adh-dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadhalamu ẹ̀yin ẹrú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo wá ṣe léèwọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ máa ṣàbòsí síra yín ká máa gbójú fáìnà ká máa gbá ìnáfọ́jò ká máa jàǹbá ọmọ làkejì ká máa mẹ́tọ́ ẹlẹ́tọ́ níbi tí ẹlẹ́tọ́ wà tó ti ẹkọ́ gbẹ̀tọ́ rẹ̀ káwọ́ gbà àbòsí ni wọ́n ń pe lẹ́yìn so gbogbo nǹkan tó o bá mọ̀ tó o ṣe tí ọ̀dà tí wọ́n náà tó sì yí ọpá bòsí ni pátì ó ṣeéṣe kó jẹ́ pé ẹni tí ń ṣàbòsí ò mọ̀ àlàyé tó bá wá mọ̀ ńkọ́ à ń sọ àwọn aburú àti àwọn àtúbọ̀tán burúkú tí ń retí alábòsí fún eléyìí ọ̀dẹ́rùbà yóò jẹ́ kó lè pa àbòsí tí ń ṣe yẹn tì ní tó fà á tí àbòsí kì í fi tán láwùjọ ọmọnìyàn òun ní kẹ́ni tí bá ti ń ṣàbòsí láyé yóò ra àwọn kan tí ó tún máa gbè lẹ́yìn rẹ̀ yóò ra àwọn kan tó ṣe wípé wọ́n máa ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ òun àwọn ni ò ní wájú ó ṣẹ́rí padà kúrò nídìí ìwà burúkú kàkà kọ́ wá sàn lára ewé àgbọn lele koko ní òtún máa le koko sí i wàyí o kọ́ lọ yéru wọn lábẹ́ òfin Allah àtẹni tí ń ṣàbòsí àtẹni tí ń ràn lọ lórí àbòsí tí ò jábòsí ọ̀tán alábòsí náà ní gbogbo wọn lábẹ́ òfin Allah àtúbọ̀tán burúkú tí jẹ́ tiwọn láyé àti alqiyama yóò padà jẹ́ tiwọn papọ̀ náà. jazakumullahu khairan zero eight zero eight six zero one six five four one hello. wàlẹ́kùn sọ́lá lọ́wọ́ tí ló kọ́ mẹ́rẹ̀ tó sọ̀rọ̀ láti kí ni bèèrè yìí àwọn ẹbí tó sì lórí pé àwọn ẹgbẹ́ àwọn ọmọ àti ní wọ́n ń tà ní wọ́n tẹ wọ́n tẹ ìṣẹ̀lẹ̀ àwọn tó fi ẹlẹ́tọ̀ọ́ lọ́ra bẹ́ẹ̀. kí ni nǹkan náà. ìbéèrè rẹ̀ ti ní pé àwọn tó mọ́tò wọ̀ before do and after do àti before after one do àti ìjà tó tí èèyàn bá gba lásìkò ẹ̀sìn ẹ̀ lè ní kápá. alhamdulilayi káàdì eléyìí tó sọ pé wọ́n ń tà ní hundred naira báwo ló ti ṣe rà ní one twenty naira tó bá jẹ́ pé lórí àtẹni ẹni tí ń ta káàdì ó ní iye tó wọ́n ta àǹfààní àti pè yí fún ọ òun náà ní one ten one twenty kò sí nǹkan tó burú mbẹ eléyìí kì í ṣe rìbá síbẹ̀yìn náà mọ̀ yìí pé búrẹ́dì tí wọ́n ń tà ní five hundred naira èèyàn lè padà rà ní eight hundred naira àsìkò tí wọ́n jáde sí pọ̀ ń wá búrẹ́dì ọjọ́ ti lọ gbogbo òde ti dá ìyọ̀n búrẹ́dì ti ń tà fún one five hundred lójúmọ́mọ́ òun náà ló pè ní eight hundred àmọ́ pípọ̀ ọ̀rá náà ló lè ṣoògùn búrẹ́dì tí bùkátà rẹ̀ mú ọ nísìn tó bá sọ pé ó tún wá lọ síwájú sí i àfàìmọ̀ kò mẹ́rin pé búrẹ́dì ni ó padà jẹyàn so èèyàn padà rà ẹ̀rí pure water yẹn tó ń tà ten naira twenty naira yẹn wàláhì èèyàn lè rà ní fifty naira tí ó tún máa dúpẹ́ nítorí pé ọ̀dọ̀ ẹni tó wà yẹn iye tó fẹ́ tà nù ó sì lè rìn síwájú wá síwájú ní àsìkò tó ń wá sí i. so bẹ́ẹ̀ náà ni tọ́ba ta káàdì one hundred naira fún yàn ní one ten àbí wọ́n ta fún yàn ní one twenty kò sí ní tó burú mbẹ́ nígbà tó yẹ pé ọ̀fẹ́ rà ni ọ̀fẹ́ rà ni yàtọ̀ sí kí wọ́n sọ pé yá hundred naira àmọ́ ninety láàfi fún ọ eléyàn rìbá ni tọ́ba ní yá owó àwọn oní ilé ìpè má ti torí pé rẹ ti tán nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ kọ wá káyọ̀ òkè àwọn yọ àmọ́ gbogbo ọgọ́rùn-ún náírà táwọn bá fi lè yọ ta láàdọ́rùn làwọn fún ọ ọgọ́rùn-ún ló sì san rìbá lélẹ́yìn lábẹ́ òfin ṣẹ̀ríyà náà ìrora àwọn náà gbé pamọ́ ní yáwó yáwó náà. kí ni bá ni ìdí ìrìn ẹni tí wọ́n ti dé lẹ́nu rẹ̀ tó bá ó kú ni ní ìpínlẹ̀ tó yàrá nínú àmà wọn mo sì sanwó ní ìyàwó wọn bọ̀ sẹ́ni wọn padà síbà padà rí ẹ̀yẹ mọ́ pé ó fún ó fún nínú ogún rẹ̀ pé láti fún ìyàwó lórí ìmọ̀lá àti ìlàyé láti. wọ́n fún lógún báwọn. alhamdulilayi ẹni tó bá sọnù táàrí lábẹ́ òfin ṣẹ̀ríà àkọ́kọ́ àmọ̀ bẹ Allah kó ṣe ní rírí a sì ní jákàn àní sọ̀rọ̀ tínú nítorí pé ńgbà míì akramakumullah ẹni tá a rí yẹn tí àṣìrẹ́ ni pè wá ló kọ́ páwọn làwọn jí gbé kálíbà wá sanwó ọjà tààrà ìgbà àwa lè ti sọ̀rọ̀ tínú kálérò wípé látàrí àti ẹ̀gbúrò nǹkan kan báyà wọn ti pa bóyá kìíní kan ti ṣe ó lè má rí bẹ́ẹ̀ gbà nígbà míì ìgbà míì ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí yẹn ó lè jẹ́ pé bóyá jàǹbá kan ló ṣẹlẹ̀ jàǹbá ọkọ̀ bóyá bí tí wọ́n gbé wọn lọ ẹnìkankan kò sẹ́nìkankan tí ó lè bá wọn wádìí pé ibo lẹ́yìn ti wá èèyàn lẹ́yìn ṣe lẹ́yìn jẹ́ pé nígbà tí jàǹbá yẹn ṣẹlẹ̀ àwọn èèyàn tí jàǹbá ṣẹlẹ̀ sí yẹn ọpọlọ ò tí ì padà sún sí ara wọn bọ̀rọ̀bọ̀rọ̀ ìgbà mí ẹ̀wẹ̀wẹ̀ ó lè jẹ́ pé lùkà ni wọ́n lọ já wọn sí tó ṣe tí ì bí ó ti padà gbogbo ohun tó sì fi lè àwọn èèyàn kò sí lọ́wọ́ insha allah insha allah ká sì máa bẹ allah kó wọn gbogbo ẹni tí bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn kó àwọn èèyàn wọn rírí kó sì má àwọn èèyàn yìí kọ́mọ́ tó fi da àwọn èèyàn tó kù kọ́mọ́ fi da àwọn náà láàmú. Hmm. lẹ́yìn eléyìí níjọ́ tóbìnrin bá ti rí pé òun ọ̀rọ̀ kò mọ́ yóò lọ fẹjọ́ sùn wọ́n kọ́ déètì sílẹ̀ tó bá ti wá pé ọdún mẹ́rin sáàrí ọkùnrin yìí mọ́ ìgbà náà lóbìnrin ni ó ṣẹ̀ṣẹ̀ wá jókòó ìdà yóò ṣe ìdà oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìyẹn nípa ti fún ọkùnrin yẹn ní ìdájọ́ kó ti kú lágbọn ìyàwó kíyàwó lè bá rọ́nà lọ. tí obìnrin bá ti wá sopọ̀ oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́rin ó ti láǹfààní àti lọ lọ́kọ mi. ṣùgbọ́n dúkìá ọkùnrin yẹn tó fi sílẹ̀ a gbọ́dọ̀ pín fọwọ́ kàn dúkìá yẹn máa bẹ bẹ́ẹ̀ títí tí àsìkò kan fi dé tó ṣe pé tó ọmọkùnrin yẹn bá ń bẹ láyé dìgbà náà kò súnmọ́ kápẹ́mì rẹ̀ lè gùn dìgbà eléyìí làwọn olùmọ̀ wá ṣe yapa nípa rẹ̀ ọdún wo láwàá bù fún àwọn kan tó bá ti pé ọmọ ọgọ́ta ọdún láyé àwọn kan pé àádọ́rin àwọn kan pé ọgọ́rin àwọn kan pé àádọ́rùn àádọ́rùn òun lè tí wọ́n wí tọ́pọ̀ jù tó bá ti pẹ́ tó bá ń láyé látijọ́ tí wọ́n ti bí ìgbà náà láti wá pín dúkìá rẹ̀ ìyàwó ti kú ìyàwó rẹ̀ ti gbà ó ti kú ọ̀pọ̀lọpọ̀ ọmọ gan ti kú so ọmọ tó bá ṣẹ́kù òní òjògùn nígbà yẹn tí ó bá sọmọ ọmọ ọmọ tó bá ṣẹ́kù ní ìgbà tá a dájọ́ pé kú tá a fi pín ogún rẹ̀ àwọn ní òjògùn rẹ̀ hello. aleykum salaam kí ló bá ń gbọ́dọ̀ dé tó. ìyá mi láti ìdíje. kí ni ìbéèrè yín mo ní ìfẹ́ bá pè ní orin tó wà ní kékeré ọmọ ìlà ó bá kú wọn láti dàgbà pé ó ní ìjọ máa dùn sára fún ọmọ rẹ. alhamdulilayi ó máa ṣàdúrà fún mami rẹ ó sì ṣe sàárà pé kí ládàá rẹ kó lọ bá mami rẹ àdúrà yẹn ò gbọdọ̀ ṣe tàdádálẹ̀ sàárà yẹn kò gbọdọ̀ jẹ́ ti bídà gbogbo ìgbà tó máa ti ń ṣàdúrà fúnra rẹ rántí màmá rẹ náà àdúrà òbúkátà kó kó àwọn èèyàn jọ wá ṣàdúrà fún màmá rẹ sàrà yẹn kò bùkátà kó jẹ́ pé gbẹ̀gìrì lọ́wọ́ á lọ rò àbí mọ́sà ló sè gbogbo ń tọ́ta tó dùn tó ní agbára lórí rẹ̀ ó fi ṣe sàrà pé láàdá sàrà ìkọlọ bá mọ́mì rẹ̀ tó ti kú mi ń dá màmá mi mà kò yí pé kí n má ṣàdúrà fún màmá mi ọ̀ràn àyàn tiẹ̀ ni ìmọ̀ bàbá mi dúdú ni àbí funfun kò pé kí n má ṣàdúrà fún wa torí oore tí wọ́n ṣe fún mi mi lè san padà tó ń ti pé wọ́n ti kú nígbà tí mi ò tí ì dàgbà náà. Wàlékún sọ́lá ọ̀gbìn ọ̀gbìn kí ló kọ́ ìbọ̀dọ̀ tó sọ̀rọ̀? Kí ló bèrè yín? Ọlọ́dẹ àtẹ́kọ̀ọ́ àpẹẹrẹ ìjàdá. Abẹ́sábà ìjànà náà jẹ́ níta. A gbọ́ ibi àwọn èèyàn sọ pé wọ́n ní àwọn òṣùwọ̀n sọ pé ẹni tí wọ́n ń ṣe dáadáa láti fi látara ìṣẹ̀lá tí wọ́n bá ń ṣẹ̀ṣẹ̀ dáadáa. ṣé tí bàbá rẹ̀ bá gbà rẹ̀ yóò bàbá kú tí tó bá kú tí kò yóò gbogbo rẹ̀ lókun ìgbà tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ dáadáa. wà á lè ìpapò ìṣẹ́ tí adigun ẹlẹ́rọ rẹ̀ ti ìfọ̀tẹ́lẹ̀ sọ abẹ́rẹ́ tí wọ́n bá yẹn Mo la sọ, Ẹni tó sọ, ẹni tó sọ yẹn lẹ́lọ́ bí léèrè ibi tó bá ti rí wọ́n ní wọ́n sọ pé mi sọ èmi ń èmi sọ̀sọ̀kùsọ kò bá ṣẹ̀sìn dáadáa jù bẹ́ẹ̀ lọ kó tún jẹ́ lè má mu gbogbo ayé kò ní bàbá tí ó jogun torí gbogbo ọmọ tó bá ti bíbọ̀ náà zina ìyá lásán ló ní kò ní bàbá àìmọye ọ̀rọ̀ téèyàn sọ tó ń sọ pé èèyàn sọ nítorí pé wọ́n fẹ́ fi wọ́nà àbáyọ fúnra wọn lórí nǹkan kan tí wọ́n ń ṣe tí ọ̀dà torí ẹ̀kọ́ tọ́ òfin ọlọ́run ọmọ tí wọ́n bá ti bí gbọ̀nà zina kò ní bàbá tí ó jogún kò bá àjọ máa rí kò bá àjọ máa bú kò ní bàbá tí ó jogún ìyá lásán ló ní tí ó jogún eléyìí jẹ́ òdodo tí ò yí padà tí ó sì sí nǹkan kan tó fẹ́ yí padà ní òfin ṣẹ̀rí à. oníbèrè wọ́n sọ pé ní kí ni òfin ọlọ́run lórí family plan nígbà táwọn ti di gbogbo ọmọ táwọn ti lọ táwọn lè ṣe nígbà tó ti bí gbogbo ọmọ tẹ́ fẹ́ bí tán ẹ̀yin mọ iye ọmọ tẹ́ fẹ́ bí ẹ mọ ọmọ tí Allah fẹ́ fún yín torí rẹ̀ ẹ má ṣe family planning ló kọ pé ǹfẹ́ bí màmá sọ àti ṣàlàyé pé tó bá yẹ pé ṣe family planning ló kọ pé mo fẹ́ fi mo fẹ́ fi àlàfo sáàrin àwọn ọmọ kò sí tó burú bẹ àmọ́ family planning tó túmọ̀ sí pé mi ń fẹ́ bí màmá kí nǹkan kó má tún mọ́ lára mi láyé yìí Islam ò fara mọ́. Ìzákùnlọ́ ọ̀hún. Hello. Màríkùn Sọlá Fúláwà, kí ló kọ́ ìwọ̀n lẹ́jọ́ tó? Kí ni bèèrè yín? Àtúntò ìlànà tó kí ní pé network marketing tó dá network marketing. Islam ò fara mọ́. Islam ò fara networking market nítorí pé àwọn àṣújú wà ń bẹ̀ ọjọ́ kunkun ni ó sì tún lè líìdì sí rìbá torí ẹ̀ làwọn olùmọ̀ṣẹ́rí àti sọ pé kọ̀tọ̀. hello. wàlẹ́ ìmọ̀ tọ́lá ń lọ àti ló kọ́ ìmọ̀lẹ̀ níjọ. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi ti lọ lè mọ̀ àwọn oríṣẹ́ tó máa ń gbé owó wa ní àtọ́ ìgbìyànjú tí wọ́n tọ́ sí alọ́rọ̀ òun bẹ́ẹ̀ yàtọ̀ pẹ̀lú alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ̀ sí àti dáhùn rẹ̀ lónìí òun náà ni pé rìbá tó bá wọnú owó yín nínú owó tẹ kó sí báńkì ṣé ẹ lè dà pọ̀ mọ́ owó ká ẹ máa ná ẹ gbọ́dọ̀ ná ẹ wọ́nà láti bọ́ ńbẹ ni rìbá tó wọnú owó yín ẹ̀yin ní five hundred thousand nínú account báńkì sọ fún yín pé owó yín ti lé two thousand seven hundred naira ẹ withdraw owó yín five hundred and twenty-two thousand naira seven hundred ẹ withdraw gbogbo ẹ̀ kó l'account five hundred pọ́nbélé ní tiyín two thousand seven hundred tó jẹ́ rìbá yẹn ẹ bọ̀ lọ́wọ́ ẹ̀ bóyá wọ́n ń kọ́ public toilet sádùúgbò yín ẹ lọ kó fún wọn bẹ́ẹ̀ bóyá ẹ fẹ́ gbẹ́ gọ́tà lọ́nà tó mi ó fi máa ráyè sàn lọ sódò tútù bá rọ̀ ẹ fi gbẹ́ ẹ bá bòyàn ẹ bá fi ràn yàn lọ́wọ́ gbogbo ẹ ẹ sá bọ̀ lọ́wọ́ rẹ̀ àmì ẹ ti mà ṣáájú pé gbogbo nǹkan tẹ bá fi ṣe kò ní ládàá eléyìí ìjàbọ̀ ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n ní àbí sọ̀látùl jùmọ̀à ẹ̀mí ló làwọn gbọ́wọ́ sókè mẹ́ ẹ gbọ́wọ́ sókè ńgbà tẹ bẹ̀rẹ̀ sọ̀lá nígbà tẹ ṣe takbiratul ihram ẹ tún gbọ́wọ́ sókè ńgbà tẹ máa ń lọ rùkú Allahu akbar ẹ tún gbọ́wọ́ sókè nígbà tẹ máa ń gbórí sókè láti rùkú sami Allahu liman hamida so bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ní rákà kejì gbà ń lọ rùkú nìkan àti gbà ń gbórí sókè láti rùkú nìkan tí sọláàtì yẹn bá wá jẹ́ kó tó rákà mẹ́ta bíi magrib àbí rákà mẹ́rin bíi sọláàtì làásùr bọ́hùr àti àìṣà ìgbàdé bá ti parí rákà kejì tẹ́ ẹ dìde lọ sí rákà ẹlẹ́kẹta tán lẹ́sẹ̀sẹ̀ sọ pé Allahu akbar ẹ wàá gbọ́wọ́ yín méjèèjì sókè lọ́ba tán. Wa alaikum salaam wa rahmatullahi wa kọ́ yín mọ̀lẹ́bí pẹ̀lú? Ó lè jọ tẹ̀lé ìdàlú sí àtijọ́ bá sí àbújá. kí ni ìbéèrè yín. ìwúrẹ̀ tẹ̀lé ni pé tí wọ́n bá mọ sálámà lọ sí orí jẹ̀nẹ́gà ìgbà mo débẹ̀ mo ń fẹ́ orí ìṣe ẹni tí wọ́n fẹ́ àrùn tí tí mo fẹ́ lọ sálámà ó jẹ́ ìwọ́n akọ́kọ́ ra fọwọ́ fọ́ àwọn kòkó tó ń bẹ lórí ìjọ ẹ̀sìn ẹgbẹ́ kan mo wá ṣàdúrà sí i mo gbọ́dọ̀ jẹ́ kí ni ẹ̀sìn sọ nípa ìṣúná ọ̀sẹ̀ alhamdulilayi àkọ́kọ́ ni pé ìyẹn lọ sálámà sí ẹni tó wà ní orí tẹ́ ìyẹn máa ń bẹ orí tẹ́ wò lọ sàdúà fẹ́ni tó wà lórí tẹ́ ni lóòótọ́ o sí sálámà lẹ́sìn bẹ̀rẹ̀ àmọ́ ẹ̀mí sọ pé mo lọ sálámà sí wọn. asalaamu alaykum ahlẹ diyaari min almu'minina wal muslimin antum salafuna wa nahnu insha allah insha allah bikum lalaxiqun. رحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية so nǹkan tẹ́ lọ sí ládùá náà nù kò ju bẹ́ẹ̀ lọ èsì pẹ́ lọ sàdúà ànábì sallallahu alaihi wasallam ní kẹ́ wíwá ìtọ́ bá ti wí òtítọ́ ẹ wá ní sàárè ẹni tí ẹ lọ bẹ̀wò yẹn dọ̀tí ó dàbí sàárè tó wà láyè kan tí èso orí tẹ́ orí tẹ́ lọ́yẹ ká máa sìnkú wá sí. Si kìí ṣe wípé àyè kan ọ̀tọ̀ orí kẹ́ lọ́yẹ ká máa gbókù mùsùlùmí lọ. tí sàárè bá dọ̀tí àbí torí tẹ́ bá dọ̀tí táwọn mùsùlùmí bá tún sí kò sí tó burú mbẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ tó ń ti pókú ọmọ pé ń gbà nǹkan kan òkú ọmọ pé ń kó pàǹtí kankan torí pé Ànábì sallallahu alaihi wasallam ní la tasubbul amwat fa innahum qad afdaw ila ma qaddamu ẹ má máa bú àwọn òkú torí pé àwọn ti lọ sí alábàápàdé tí wọ́n gbélé ayé ṣe. nítawọn gbélé ayé ṣe ńlọ́wọ́ àwọn ajú tiwọn níṣì sàárè dọ̀tí kọ́ dọ̀tí wà láì kọ̀ọ̀kan wọn so àwọn ò orí tẹ́sí pé kó má dọ̀tí nítorí kó má bàjẹ́ páwọn nǹkan burúkú tó lè pani lára léṣe nígbà tá a bá orí wò fara pamọ́ síbẹ̀ Wa lese salaam. Kí bá mi ìyá láti ọ̀dọ̀. kí ni ìbéèrè náà rò pé ilé ìkọ́ láti ń rẹ̀yìn fún Islam ní ẹ̀sùn mọ́tíláṣí kan lára ẹ̀ sí àyè ìbámu ìwé ga jù ìròyìn lọ láyé ìgbà tí ẹ̀sùn àlàyé tí wọ́n dé ìfẹ́ sí àyè ìbámu tó ga ìròyìn lọ. ẹlẹ́ẹ̀kejì ni pé kí ẹ máa lọ sí kẹ́ńyà tó ti wà yìí ṣé tí wọ́n ti àkókò ni pé sọ́ọ̀n lè fi mọ́ṣáláṣí kan sílẹ̀ táyé ìmáàmù bá ti ga jù bẹ́ẹ̀ ni táyé ìmáàmù bá ti ga jù fi yẹn sílẹ̀ wàá wá lọ nítorí pé tẹ bá ka tíra àwọn màlìkíyà gbogbo èèyàn ń kà láwùjọ wa tí láwọn ọba pàdé ń bẹ̀ wọ́n sọ ti ga jù sọ láti ìmáàmù ẹ̀sìn tá a sì máa ṣe tí ọjà tẹ̀wọ́ gbà tí ó jẹ́ sábàbí oríire ayé àtàlùkìyàmọ̀ làwọn fẹ́ ṣe kìí ṣe tí wọ́n máa dàlù wá láyà tẹ bá ti bá wọn sọ tó bá ti ga ju àtẹ́lẹwọ́ kan lọ tí wọn ọgbà láti mú wálẹ̀ so ẹ wá bomi lọ máa ṣe sọ láti kò sí tó burú mbẹ. wọn ní wọn gbókù lọ sórí tẹ dàgbà wọn gbókù kalẹ̀ wọn sáńka suratul mulku àtàwọn súra míì sòséyàn lè ti torí ẹni tí wọ́n ń ṣeun èyí tó ṣe wípé kò sí nínú tẹ́sán islam fi kọ́ wa kéèyàn kúkú fi bẹ́ẹ̀ lẹ́kọ́ máa lọ tiẹ̀ kò sí nǹkan tó burú mbẹ̀ nítorí pé àwọn èèyàn àwọn ò gbìyànjú láti máa gbọ́ àgbọ́yé eléyìí tó péye nípa ẹ̀sìn bíi híhun rí mọ́ ẹni tí wọ́n ń ṣe ọ̀dà kọ̀dà so ẹni tí ń bá àwọn èèyàn jà púpọ̀ jù láwùjọ wa nù agídí páálí lórí òdo so ń bọ́ wọ́n ti ní ká máa ké suratul mulku tó bá gbókù dórí tẹ̀ so tí wọ́n bá wá ti torí eléyìí tó bá fi bẹ́ẹ̀lẹ̀ tó bá lọ ó sẹ̀ nítorí tó bá bí ọ léèrè pé kí ló dé tó fi dúró kún sin òkú kó tó ti pọ̀ ọmọ lọ ọmọ sọ pé taradatnil bid'a taradatnil bid'a àdádálẹ̀ ló lé mi àdádálẹ̀ ló lé mi gẹ́gẹ́ bí Ibn Umar radiyallahu anhuma wọn lọ wọ mọ́sálásí kan lákòókò sọ̀látù dhuhr sọ ti wá wà nínú mọ́sálásí wọ́n máa ń pè sọ́lá olùpèpè fún sọ́lá ti bá sọ pé as-salatu khayrun minan nawm lọ́sàn Ibn Umar bá sájáde wọ́n bá bi léèrè kí kí ló dé tẹ́ fi sájáde kó mọ́sálásí wọ́n ti pè sọ́lá ó ní akhrajatni al-bid'ah àdádálẹ̀ ló lé mi jáde naam. Wàlé ọ̀rọ̀ kí ló kọ́ ibùdó ẹ̀sán àgbẹ̀ àkàjúra àwọn èèyàn fẹ́ láti àbí òkúta. nínú ìbéèrè yín. ìbéèrè mi ni pé bàbá dé nìkan tàbẹ́ sí ń bá ọmọ tó àbábẹ́ sí àwa sáré mi níwájú mọ́ṣáláṣí sí àyè tí ó ń bẹ̀. níwájú mọ́ṣáláṣí nínú rẹ̀ àti lóde. ṣé nínú mọ́ṣáláṣí àbí níwájú mọ́ṣáláṣí? níwájú mọ́ṣáláṣí tó ti sáré ìdílẹ̀ ṣe nínú mọ́ṣáláṣí ní níwájú rẹ̀ àbí nínú mọ́ṣáláṣí lóde rẹ̀ sẹ́yìn mọ́tàlájú wájú àdéhùn. ó ti lọ sọ́ọ́lọ́ kò là hàl tó bá yẹ pé wọ́n sin òkú sínú mọ́ṣáláṣí gangan iwájú ẹ̀yìn ẹ̀gbẹ́ ọ̀tún àbẹ́gbẹ́ òsì àbáàrin mọ́ṣáláṣí gbogbo mọ́ṣáláṣí tó bá dá wa lójú bẹ́ẹ̀ pípé wọ́n sìnkú sínú rẹ̀ á gbọ́dọ̀ ṣe sọ láti nínú ẹ̀ gbogbo sọ láti tá a bá ṣe nínú rẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà ṣe eléyìí ni òfin ṣẹ̀ríyà eléyìí ni òfin ṣẹ̀ríya torí ẹ̀ ni òfin ti dá lórí pé tó bá jẹ́ pé mọ́ṣáláṣí ti wà ẹ̀yìn ọ̀rẹ́ yìí ni wọ́n á gbé sàárè wọnú rẹ̀ ọ̀ràn yẹn ni ká gbé sàárè yẹn kó mbẹ́ tó bá ké sàárè ló síwájú kó tó wá di pa kọ́ mọ́ṣáláṣí lé lórí ọ̀ràn yẹn ni ká wó mọ́ṣáláṣí yẹn ẹ̀mọ̀ kó wó ni wọ́n fi kọ́ mọ́ṣáláṣí owó ribiribi sò wọ́n wá wo nítorí nǹkan tẹ̀yìn ṣe sínú rẹ̀ nítorí pé kọ́ sórí sàárè yìí sọmọ kó aburú ni kí mọ́sálásí ọ pé orí sàárè ni wọ́n kọ́lé aburú sì ni kọ́lé kí mọ́sálásí ti wà wọ́n wá sìnkú sínú rẹ̀ àmọ́ tó bá pò dé mọ́sálásí bá ní sàárè bá wà sàárè yìí ọwọ́ wà ní agbọ̀n ẹ̀yìn ọ̀tún àbòsí agbọ̀n mọ́sálásí eléyìí ò pé ká má ṣe sọ láti nínú mọ́sálásí ìgbà tí ètí ṣe nínú mọ́sálásí wọ́n sì kú yẹn sí ṣùgbọ́n aburú ń bẹ nínú kí sàárè kọ́ wà lẹ́yìn mọ́sálásí àbínú àgbàlá rẹ̀ lágbọ̀n ọ̀tún àbágbọ̀n òsì nítorí pé tó bá yá tégbé bá regbé tégbèrègbè àwọn kan padà wá yọjú tí wọ́n máa bọ sàárè yùn torí pé àwọn èèyàn ta hóró tí wọ́n sin sínú àgbàlá mọ́ṣáláṣí yìí àwọn nìkan kọ́ ló kú nígbà tí wọ́n kú kí ló dé tí wọ́n fi ṣẹ̀ṣà àgbàlá mọ́ṣáláṣí gẹ́gẹ́ bí ibi tí wọ́n sin àwọn sí. Si àwọn èèyàn tí ó dé nígbà tí gbé bá regbé ọmọ sọ pé ó dájú pé àwọn wàlíyé Allahu làwọn eléyìí ìdí tí wọ́n fi gbé wọn bì nù wọ́n wàá máa wá wá bẹ́ẹ̀ wọ́n máa dojú àdúrà wọn kọ bẹ́ẹ̀ ipa wọn máa ṣàdúrà ń bẹ̀ torí táwọn bá dúró ṣàdúrà nídìí sàárì àwọn ẹni Allah àdúrà gbà eléyìí tá a pè ní bid'atun muharrama Allahu ni wọ́n ń pè àmọ́ nídìí sàárì bídà tó jẹ́ wọ̀ ni tájú àbáfilẹ̀ gbà pínrín wọ́n padà máa pe àwọn ẹni tó wà nù sàárè yẹn èyí tí wọ́n padà di shirkun akbar ìṣẹbọ sí Allah ní ẹbọ tó tóbi jù torí rẹ̀ ẹ̀yin tí ẹ máa ń ṣe àmójútó mọ́sálásí gbogbo ẹ gbọ́dọ̀ fàyè lẹ̀ fẹ́nikẹ́ni kíkẹ kí wọ́n sin òkú rẹ̀ sínú àgbàlá mọ́sálásí torí pé aburú ọjọ́ ọ̀la ni ó padà jẹ́ bàbá tó kọ́ mọ́sálásí ni ó lóun fẹ́ kí atẹ́gùn ìkẹ́ àti ìgẹ̀kọ́ máa fẹ́ sóun bí èèyàn bá hùwà ọ̀daràn tí wọ́n bá sin sí ẹ̀gbẹ́ kàába yóò jìyà náà ni tó ń ti pé wọn ò ní gbà fún sin ọ̀sẹ̀gbẹ́ kàába. àkàràmọ̀kọ́mọ̀lá tó bá jẹ́ pé wájú mọ́ṣáláṣí ni wọ́n bá sin òkú sí tí sàárè yẹn bá ti kan ògiri mọ́ṣáláṣí lágbọ̀n wájú gbọ̀ngbọ̀ngbọ̀n kò tún tọ́ka ṣe sọ láti nu mọ́ṣáláṣí yẹn nítorí pé yọ́mọ túmọ̀ sí pé sàárè yẹn là ń bọ̀ sàárè yẹn là ń sìn ẹ̀sìn mọ̀páwá mùsùlùmí Allahu nìkan làwa ń kí ló wá gbókù dé iwájú mọ́ṣáláṣí àmọ́ tó bá ṣe pé mọ́ṣáláṣí wa a fi àgbàlá yípo àwọn kan ló nílẹ̀ agbọn bí iwájú mọ́ṣáláṣí lẹ́yìn ògiri táwa máa fún mọ́ṣáláṣí níbi ilẹ̀ tiwọn wọ́n sì kú síbẹ̀ kọ̀ọ̀kan wa ìgbà tí ògiri ti ń bẹ láàrin wa àti ilẹ̀ tiwọn táwọn sì kú sí àwọn wọn mọ̀ kọ̀ọ̀kan wa àwọn ò ní jẹ́ pé à ń ṣe sọ láti sí. Si sàárì ẹnikẹ́ni lára torí pé ògiri ti di wa láàrin mọ́ṣáláṣí àti ilẹ̀ tiwọn. hello. maaleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ọba ayélujára ilẹ̀ ìbéèrè yìí. Láti bọ̀. Ọlá láti bọ̀. Àgbọ̀. Ọ̀rọ̀ ẹ̀bá ayélujára ilẹ̀ kí ni ìbéèrè yìí? ìbéèrè mi pé ṣọ́ra ní ọmọ àìjá kan tí ẹ ń tọ́jú ìbẹ̀rẹ̀ sọ́dà tó ti dàgbé ibi pé ẹ̀rù fún mi ní ọjọ́ yìí ìṣẹ̀lẹ̀ mi. Ìjẹ́ èèyàn lè yọ̀ǹda bí ọmọ afẹ́ra wọn lọ́nà ni àbí bí wọ́n ti bẹ̀ ẹ̀ Islam ò fara mọ́ kí ọmọ yín kó ṣèbàjẹ́ kẹtùn àràn lọ lórí ìbàjẹ́ wọ́n fúnra wọn lóyún wọ́n ṣàṣemáṣe wọ́n ṣe zìnà ẹ wá ní sẹ́ lè yọ̀ǹda kó ọmọ fẹ́ra wọn lọ yọ̀ǹda báwo yọ̀ǹda bẹ́ẹ̀ ò sí fún yín yọ̀ǹda bẹ́ẹ̀ ò sí fún yín kọ́dà tó bá rí pé ọmọ mùsùlùmí ló fún lóyún ìyọ̀ǹda bẹ́ẹ̀ ò sí fún yín ká tó wá pé ọjọ́ bó ṣe jẹ́. Àlékún sọ́ọ́tù kí ni ìbéèrè yìí. Àgbọ̀. Ah, hello, hello. Hello, ọya, àti gbà tí mọ́ wà. Ní àbá ní ìjìnlẹ̀ kan, ní ẹ̀mọ́ tó fi lọ nínú ọdún mọ́kànlélógún ní ọwọ́ ìwé ta rẹ̀ lọ́sùn àti àgbẹ̀dá ti dá sí ìlú ìjọ. ìrẹ́mí ìdíwọ́ kò lówó kò pẹran àkíkọ̀ fọmọ ọmọ fi ń lọ ọdún mọ́kàndínlógún gbèsè pípa rẹ̀ ọrùn wọ bàbá lọ́wà gbogbo ìgbà tí ọ̀nà bá là fún ọ náà ni ilé ìjọba òṣìṣẹ́ náà. Hello, ẹ bá ní ẹ̀dùn yìí ní ọ̀dà gẹ́gẹ́ jìnà sí ẹ̀dọ̀ yìí wà. Hello, hello, kí ló kọ́ ìbọ̀lẹ̀ tún pè? Wà lóko sọ́ńtò ọ̀gẹ̀. Hello, kí ló kọ́ ìbọ̀lẹ̀ tún pè o? Kí ni ìbéèrè yín? Ìyàwó ní ìsáàmù pọ̀ sí ilé tí ó pa sínú odò, pé kó ṣe ìpìlẹ̀ sínú odò. Nínú ìbàdàn tí odò. Bẹ́ẹ̀ni mẹ́lẹ̀ kìí pé ìyàwó ní islam kọ sí kí ẹ máa kí ẹ̀yàn pé àjọta òòsà ti wà. Àpò. Àjọ wà sọ́jọ́ wa. Kíre èyàn ní ìyàwó islam kọ sí. Ok, àjọ tàn sọ́jọ́ wa. Alhamdulilayi, àkọ́kọ́ ni pé Islam ó fi hàn wá pé kò sí oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn gbà kú. Èèyàn lè kú látàrí pé bàálù já. Èèyàn lè kú látàrí pọ́kọ̀tẹ́rì ìyẹn sì lè jẹ́ òmùwẹ̀ kó jẹ́ pé ó kú sódò ìyẹn sì lè má máa wẹ̀ kó jẹ́ pé ó dò lọ́pàpà kú sí. ara lè san kéèyàn kú èèyàn lè kú sínú ìjàmbá ọkọ̀ islam wa sọ pé ẹni tí bàálù bá já tọ́tàtara rẹ̀ kú inú bàálù ńlá sin sí kò sì sọ pé ẹni tí ọkọ̀ bá tẹ̀rì máa tí wọ́n tara bẹ́ẹ̀ kú sódò inú ọkọ̀ ojú omi ńlá sin sí. Si ọ̀sọ́ pé ẹni tí ọkọ̀ mọ́tò téèyàn bá kú nù jàǹbá rẹ̀ inú ọkọ̀ ni wọ́n sìyàn sí gbogbo ẹnikẹ́ni tó bá kú orí tẹ́ ní Islam nìkan gbé wọn lọ orí tẹ́ àṣà àti àwọn ẹ̀sìn abọ́gibọ̀ ọ̀pẹ òun ló bí pé tí àrà bá sán pààyàn àwọn kan ní ọ̀wá gbé òun ló bí pé ẹni tó bá kú sódò etí odò làwọn kan lọ sin sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Islam ò faramọ́ òkú yòówù tó bá kú tó bá jẹ́ mùsùlùmí ẹni tí kì í bá ṣe mùsùlùmí ò gbọ́dọ̀ súnmọ́ di òkú rẹ̀ yẹn o ẹ gbọ́dọ̀ súnmọ́ kù tó kú tẹ́ ì bá ṣe mùsùlùmí ọ̀rọ̀pọ̀ kú sódò àwọn kan ní ọ̀wá gbé sin sétí odò kọ́ sẹ́lẹ̀ o àfi tí wọ́n bá ń fẹ́ kókò ọ̀pọ̀ o nítorí pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń jọ ń ṣẹ̀sìn irú ti yín tẹ́ ẹ bá kú ẹ̀ ní rí mùsùlùmí bẹ́ẹ̀ o kí ló á dé níbo lèèyàn lè kú sí níbo lèèyàn lè kú sí àrá sán ó pààyàn àwọn kan wá dé pa àwọn ló ń Ṣàngó àwọn làwọn lọ sí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àfi tẹ̀ ń bá wa wàhálà ẹ fi òkú mùsùlùmí lẹ̀ fáwọn mùsùlùmí ìlànà tí Islam fi lélẹ̀ pé kí fi sìyàn ni wọ́n gbọ́dọ̀ fi sí àwọn gbàgbọ́ kí gbàgbọ́ ni ló bí pé táwọn ọ̀bá sí gbọ́nà táwọn fẹ́ sí yẹn yóò dàkú fà níjòlá ẹ̀ ní kú. sọ̀ntorí ẹ má fìlọ̀kulọ̀ lọ àwọn mùsùlùmí gbàgbọ́ pé àwọn mùsùlùmí náà ọ̀gbẹ́sìn yé ìdí nu máa fi fìlọ̀kulọ̀ lọ wọ́n. ẹnì kan ò ní kú nísìn sínú chọ́ọ̀chì kí mùsùlùmí sọ pé mọ́ṣáláṣí làwọn lọ sin sí ẹnìkan nísìn kò ní kú lójú ọ̀nà tàwọn ẹni tó jẹ́ pé wọ́n ń sin Ṣàngó kí mùsùlùmí sọ pé dandan àfi káwọn ò gbé wá sí mọ́ṣáláṣí so kí ló á dé tí mùsùlùmí bá kú gbọ́nà yòówù tó kú gbà kí ló kàn wọ́n pẹ̀lú òkú rẹ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ náà ni ọ̀lọ́ gbé e sí ọjà bó ṣe jẹ́. zero zero hello. Àríkùn kan lọ kí ló kọ́jú rẹ̀ píntọ̀? Àbúráfáàbù láti àgbòrò. Kí ló bèèrè yín? Ẹ mú wẹ́bẹ̀rẹ̀ ní ìlànà owó ní Ìsìláàmù ti wo kí o máa tó ní ìbúlọ̀. Àlẹ́ ẹni tó ní kidney problem ṣé Mùsùlùmí lè tó ní kidney kan? Padà. Hello. Hello. Hello. Kí ló kọ́jú rẹ̀ píntọ̀? Sáàtì. Aston. Ok. Kí ni ìbéèrè yín? Kó tètè ọjọ́ tó lọ. Ìbéèrè yín. Àwọn ẹbí mi kọ́ta ó ní ẹ̀gbọ́n mi kan tí à ń ṣàlàyé pa ó fẹ́ fẹ́yàwó méjì tó mọ́ wá ń kà láti ó máa kó ṣe ẹ̀gbọ́n láìpẹ́ tó ń kó ṣe ó fẹ́ ní ìfẹ́ tí Ọlọ́run ṣe tán. Bọ̀dà ọ̀ àti ṣe àṣemáṣe pé ẹni ẹ̀ ti wá ní oyún wọ́n fẹ́ wá ṣe nìkan ẹ̀sìn wọ́n wá ní pé kí ẹbí tí wọ́n dáwó kí wọ́n fi ṣe nìkan ẹ̀mí dẹ̀ ni pé irú owó lára ẹ̀jẹ̀ ìta tó máa fẹ́ tọ́ tó ṣàlàyé fún mi pa ṣé irú máa ní kí mi ìdáwó lẹ̀ nìkan fi sọ fún kókó ṣe kọ́kọ́ kókó tó mú ṣe èyí àkókò sọ pé obìnrin máa lóyún tó oníṣègùn tí alhamdulillah ó ti yẹ ó ti yẹ ó ti yẹ èyí tó béèrè láti àgbò wọ́n ti tẹ̀ pa ọjọ́ ti lọ. ẹni tó béèrè látàgbò odò ìsìláàmù gbà ní pé o lè fi ẹ̀jẹ̀ sílẹ̀ o sì lè fi kídìnrín rẹ o lè fi ràn yàn lọ́wọ́ láì gbowó. àmẹ́jẹ̀ tó bá fi sílẹ̀ láìpẹ́ o fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún hospital ọjọ́ wà táwọn hospital máa ń gbẹ̀jẹ̀ jọ lọ́dọ̀ àwọn èèyàn pé kí wọ́n donate ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó bá fi sílẹ̀ yẹn hospital ọ̀gbọ́dọ̀ ta fẹ́ni tó bá bùkátà rẹ̀ lábẹ́ òfin ṣẹ́ríyà torí bí o ti ṣe tọ́kì wọ́n ta ni ọ̀tọ́ káwọn náà ta òfin ti ọlọ́run kò sí nǹkan kan láàrin èèyàn tọ́tọ́ kún wọ́n ta. àmọ́ tẹ́nìkan máa ń sáré fún ọ tó ṣe pé ẹ̀ẹ́rẹ́ ni fẹ̀jẹ̀ sílẹ̀ lọ́fẹ̀ẹ́ títà làwọn tà kẹ́ẹ̀ra ó sàn ju kẹ́yìn ọ̀tà lọ. eléyìí jẹba ẹni tó béèrè Estonia wípé bọ̀dá òun fẹ́ fẹ́yàwó òun sì ti ní kó fẹ́yàwó gbọ́nà tọ́tọ́ bọ̀dá ti wá lọ ṣe zina lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ní so igi àkọ́kọ́ wọn gbọ́dọ̀ so igi nígbà tóbìnrin wà nù oyún torí tó so igi lásìkò tó wà nù oyún irọ́ ni so bá wá bímọ tán so igi kò sí nǹkan kan bàbàrà mọ́tẹ́ fẹ́ náwó lé lórí tí fámìlì fẹ́ máa dáwó kí ni tó tún fẹ́ rí eléyìí jẹ́ bó ṣe jẹ́ má bà wọn dá sí. Jazakumullahu khairan fid dunya wal akhirah. Gbogbo pàtàkì fún ẹrú ọlọ́run tí wọ́n ṣe alágbàtẹ̀rù ìṣe ìyájọ́ Allah subhanahu wa ta'ala kọba ní dáadáa láyé àti ní ọ̀la nìkan. Gbogbo pàtàkì fún àwọn olùmọ́wa kọba ti ṣe àgbẹ̀kọ́ Sharafuddin Gbadebo wáyé. Barakallahu fi umrihi akẹ́tẹ̀dẹ̀ kọ̀tọ̀. Gbogbo ìdí ọjọ́ mẹ́jọ, mo dágbére fún wa yí pé ní